والله أكبر ولا حول ولا قوة إلا بالله الحمد لله عدد خلقه الحمد لله زنة عرشه الحمد لله مداد كلماته اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته تروازل المعاد في هدي خير العباد للعلامة ابن القيم الجوزية عليه رحمة الله تروازل المعاد tí olùmọ̀wá olùmọ̀gbà Ibn al-Qayyim rahimahullahu ta'ala òun náà ni a tún sọ ọ̀rọ̀ níwọ̀nba lórí ẹ̀ ní òwúrọ̀ tòní àkòrí tí olùmọ̀wá tí wọ́n tún mú wá lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé àwọn tí wọ́n máa ń jí wọ́n máa ń jí àwọn èèyàn lẹ̀ àbí àwọn àkómi tí wọ́n fi ń ṣe ìrìn àjò nígbà náà àwọn náà ní àlùfọ̀dá àwọn akọrin gẹ́gẹ́ bí àwọn orin ìtanijí àkòrí tí ó tún tẹ̀lé olùmọ́wá ní faslun fi ghazawati wa bu'uthi wa saraya sallallahu alayhi wa sallam olùmọ́ ní àkòrí eléyìí ó dá lórí àwọn ogun tá nàbí jà àwọn ogun tó jà algazawat ogun ní jẹ́bẹ̀ jamu ghazwa wàá tún máa pè ní magazi ìtumọ̀ rẹ̀ òun náà ní ogun tí àwọn mùsùlùmí jà láti fi fún ẹ̀sìn ká kò sí gọ́rọ́bù mi kò sí èròǹgbà mi níbi ìjagun sójú ọ̀nà ọ̀rọ̀ tó ju eléyìí lọ ìtẹ̀kùnà kẹlímọ́tò lọ́hí hiyẹ̀lẹ̀ òrìyà kí ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn òdodo tí olúwa yọ́nú sí kó lè fàn ká lórílẹ̀ nínú Al-Qur'an oríṣiríṣi áyà tí ọlọ́run ọba tó fi pé àlùmọ̀ yìí èyí tó jẹ́ tàṣẹ èyí tó jẹ́ ti ẹ̀san èrè ń jẹ́ fáwọn tó bá jagun sójú ọ̀nà ọlọ́run àti èyí tó jẹ́ ti ìṣèyàtọ̀ láàrin mùmíní àti mànáfìkì tí wọ́n ṣe ṣe. lójú ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìtìyàn tó wá fi jagun òun náà ní ẹ̀mí àti dúkìá òun náà ń bẹ bẹ́ẹ̀ láwọn oríṣiríṣi àyà nínú Al-Qur'an débi pé nqadaha fi adhani as ọwọ́ dèntí àwọn sàábé wípé ọ̀nà olóore tí ẹ lè fi rí ọ̀nà ọlọ́run òun náà ni ayẹ̀nàlá shahada tí ẹ kú sójú ọ̀nà ọlọ́run kó kókó ṣàhídì wọn mọ wọn ń jẹ̀rán wọn mọ torí pé kí ni wọn mọ pé bíyẹn bá bákan méjì ni nínú kéèyàn jèrè wálé fi ẹ̀mí ẹ̀rí torí pé ọlọ́run ọba ó ti ra ẹ̀mí wọn ẹ̀wọ̀n ti wà nù suratu Tawbah bí anna lahum aljanna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olùmọ̀ wa ní ghazawatuhu kulluha wa bu'uthuhu wa saraya kanat ba'da al-hijra fi muddati àṣírí sini, ni gbogbo ogun tó ń ṣe ọlọ́run ọba jà pátápátá àti èyí tó rán àwọn èèyàn tó ní ìwọ lọ yọjú sí lágbájá ìwọ lọ fi òwe báyìí ránṣẹ́ àti gbogbo ẹ̀ lápapọ̀ àti èyí tó gbé àwọn èèyàn dìde tó ń ṣe ọlọ́run gbé àwọn èèyàn dìde gbogbo ẹ̀ pátá láàrin ọdún mẹ́wàá náà ni láàrin ọdún mẹ́wàá náà ni ọdún mẹ́wàá wo ni ìyẹnilẹ́yìn ìgbà tá nàbì ṣe ìjẹra dé Madina òun náà ni àpapọ̀ gbogbo ohun tí ń jẹ́ ogun àbí kó gbé àwọn èèyàn dìde àbí kó òun náà pírìpíà àwọn èèyàn kan pé ọ̀ya ẹ jáde ẹ lọ́ọ́ fún ẹ̀sìn ọlọ́run ọba ká níbi báyìí. fọlọ́lọ́dà wá sábà wà ìṣòro àpapọ̀ ogun tá a nàbì gàgà pàtẹ́kì ń bẹ̀ báyìí òun náà pè ní razuwa èyí tá a nàbì náà wà nù ẹ̀ báyìí àwọn olùkọ́ tán àwọn òǹkà ogun wọn ní mẹ́tàdínlọ́gbọ̀n ní àpapọ̀ rẹ̀ wàkìlá hamsun wà ìṣòro àwọn kan ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wàkìlá tisiun wa ishirun àwọn kan ní mọ́kàndínlọ́gbọ̀n ni pé tabaníkà ka okun tànàbí náà tó pàtẹ́kì ń bẹ̀ torí pé àwọn okun kan ń bẹ kò gbajúmọ̀ àwọn kan sì sàn tó tún yàtọ̀ sí òǹkà yìí ṣùgbọ́n èyí tó lékè tó súnmọ́ ni pé bóyá òǹkà alákọ̀ọ́kọ́ tà sọ sábọ̀n wa ìṣirò qatala minha fi tis'in mẹ́sàn-án bẹ́ẹ̀ òun lànàbí náà jagun bẹ́ẹ̀ báyìí torí pé ńgbà míì wọ́n lè jáde fogun míì tógun ò ní padà ṣẹlẹ̀ mọ́ tí ò ní sí àlèṣebáàk kó káwọn eléyìí ó kàn kọlù àwọn eléyìí káwọn eléyìí káwọn mùsùlùmí ó kọlù kèfèrí káwọn kèfèrí náà kọlù ìjọ míì ogun míì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ tó ṣe pé ànábì náà jagun bẹ̀ báyìí mẹ́sàn-án ni wọ́n alákọ̀ọ́kọ́ òun lógun bádìrì ogun bádìrì òun náà lógun tí wọ́n fẹ́ gbà pé nínú gbogbo ogun tó ń ṣe ọlọ́run ọba jà òun ni nọ́mbà wán ó sì méjì tó fi jẹ́ nọ́mbà wán ogun mi bẹ tó lé ogun bádìrì lọ ṣùgbọ́n nínú tó jẹ́ kí bádìrì ó gbajúmọ̀ kó sì ní ẹ̀ṣà òun ni pé òun làkọ́kọ́ ogun tó ń ṣe ọlọ́run kọ́kọ́ já nígbà tó ṣe ìjíráde Madina ẹlẹ́ẹ̀kejì ìjáde tí wọ́n jáde wọn ò múra ogun àwọn múra pé káwọn lọ gba ẹ̀tọ́ àwọn lọ́dọ̀ àwọn kèfèrí tí wọ́n àwọn mùṣírìkì Mẹ́kà pé káwọn náà búlọ́ọ̀kù wọn wọ́n ti àsìkò pẹ́ ó fresh wọ́n ṣẹ̀ lé wọn kó lé mi wọ́n lé wọn wọ́n gba dúkìá wọn nígbà tó sì jẹ́ pé kò sí báwọn náà ṣe fẹ́ lọ sí ilẹ̀ sham wọ́n gba Madina kọjá àbí kí wọ́n gba eré àbí tó súnmọ́ bàtà wá rí wípé Abu Sufyan ń bọ̀ ọ́ ti ń kó ẹrù àwọn ará mọ́ká kọ́fílà tó dàrẹ́ tí wọ́n ti ń kó wọ̀ mo ṣe ọlọ́run sí mi à ẹ̀jẹ̀ káwa náà ká lọ òun mẹ́mi ogun pàtàkì sùfìyànù mọ́ tó fọ́ra ó sì ránṣẹ́ sáwọn ará mọ́ká ni pé muhammad ti fẹ́ dá wa lọ́nà àti gbogbo dúkìá yín ẹrù yín ẹ̀dìdé ogun ṣùgbọ́n náà ti ń gbìyànjú o ìgbìyànjú tí àbúsọ̀fìyànù ṣe ni pé ó maneuver ọ̀tọ̀ nítorí ẹ kó gbà ọgbà bòmíì àwọn mùsùlùmí gan òye ó ti ó fi escape àti gbogbo àwọn tó kó lẹ́yìn àti gbogbo ọjà tí wọ́n lọ ra àwọn ẹrù gbàtọ́ yá mo sì ránṣẹ́ sáwọn mọ́ṣíríkì mo kà padà nìkan mo ti save ẹ máa ṣe làwọn yẹn ní rárá àwọn ti palẹ̀ mọ́ ogun ogun yìí ó wáyé ni so òǹkà àwọn tó jáde ńjọ́ náà wọ́n kéré ẹni àwọn tó tún jáde náà wọn ò palẹ̀ mọ́ ogun kó tó di pé wọ́n padà wá bá oṣù ọlọ́run ọba àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ pàdé ní ìlú kàtàǹpẹ̀ ní badir orúkọ ìlú ni kts orúkọ odò kan ní ẹ̀rí omi kan ní jẹ́lẹ̀ ibi eré àyìnà ti pàdé lónìí ó jìnnà sí Madina like bí eighty eighty something kilometre tó eléyìí wá ṣẹlẹ̀ àwọn mùsùlùmí wá ríra wọn nírì péréte níwájú àwọn kèfèrí láì múra ogun àwọn eléyìí náà ti múra ogun lọ́wọ́ yìí ó ṣe ọlọ́run bá bẹ̀ lọ́wọ́ olúwa ó dojú ẹ̀ báyìí àkọ́kọ́ sì ni àkọ́kọ́ ogun kọ́lọ́run bá tó wá mú àránṣẹ́ tó tóbi wá níbi ogun bá dé rí àwọn kẹfìrí wọn expect ẹ gbogbo àwọn tó wá jẹ́ ògbóǹtarìgì jùlọ nínú àwọn mushrikin wọn tó seventy sọnàdídù Quraysh wọn bá ogun yìí lọ wọn wá jẹ́ kó ogun yìí ó gbajúmọ̀ ó sì ní àmì gbogbo àwọn tó kópa níbi ogun yìí ó tún ní ìdá máa ń pè wọn bàdèrè yóò à. Ah àwọn ará ogun bátírì ni ọ̀rọ̀ nípa ogun yìí ọ̀rọ̀ wa wáyé lórí ẹ̀ nínú al pàápàá jùlọ nínú suratu al-Anfal nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ogun Uhud eléyìí náà òun ló tiẹ̀ lágbára jù nínú gbogbo ogun tá ànábì ti ṣèṣe tí wọ́n tá ànábì dọ́gbẹ́ nínú gbogbo ogun tọ́jà yìí ó dùn yìí ni o wọ́n wá ká wọn ọmọdé náà ní ẹ̀sán wọ́n fẹ́ rán ró òun ló bí ogun Uhud ó ṣẹ̀ṣẹ̀ kálá ìmọ̀ wáyé lórí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó wá kan al-Khandak Khandak kòtò ní jẹ́bẹ́ wọ́n gbẹ́ kòtò ní láti fi kọjúra wọn èyí ń ṣẹlẹ̀ lọ́dún karùn-ún Uhudu ń ṣẹlẹ̀ lọ́dún kẹta wọ Qurayza ẹlẹ́kẹrin nù Qurayza yìí òun ní ogun tí ó lẹ́sẹ̀ kádà kí n parí báyìí kòrèzọ tẹ̀lé ni orúkọ àwọn ọba ní kòrèzọ àwọn tí wọ́n wà ní apá kan àwálé Madina àwọn ni wọ́n pètè pèrò pẹ̀lú àwọn aráàta pé ẹ̀yẹ máa jà wọ́n lókun bọ̀ láti iwájú inú ilé àwọn ọmọ jà wọ́n bọ̀ láti inú ilé àwọn tájọ́ ń gbé nù ní Madina òun lóògùn kòrèzọ yìí lẹ́yìn náà Bani Mustalik wal Mustalik àwọn ìran kan nínú àwọn ìran lárúbáwá náà ni òun náà ni ogun táǹpé ní bani al-Mustaliq ìgbẹ́ ní anabi sallallahu alayhi wa sallam ló ti kó lẹ́rú ẹ̀rí ìyàwó Sọfíyà eléyìí náà àlàyé ọmọ wáyé lórí ẹ̀ wà Khaybar ogun tí anabi jà àwọn ará Khaybar àwọn Yahudi lẹ́yìn náà anabi náà ọ̀pá tẹ́kì ń bẹ̀ ló wá kan ogun alifati òun náà ní fatihu maka lẹ́yìn náà Hunayn wa yawma Hunaynin idh a'jabatkum kathratukum falam tughni ankum shay'a Hunayn òun ló tẹ̀lé fati lẹ́yìn náà Taif ogun Hunayn àti Taif ó súnmọ́ra wọn púpọ̀. وقيل قتل في بني نظير او كان يقوم بني نظير نبينا جامبو وقوم بني نظير مدينة او يهودي ناني وني سورة الحشر في أستلا ينقاري ما أفاء الله على رسوله من أهل القرى فما أوجبتم عليه من خيل ولا ركاب walakin Allah yusallitu rusulahu ala man yasha àlàyé ń bẹ nínú suratul Hashr fúnkan àwọn Bani Nadir wal Ghaba ogun kàdán pè ní ogun Ghaba wa Wadil Qura min a'mali Khaybar àtàwọn apá kan tó súnmọ́ ilẹ̀ Khaybar eléyìí ní àpapọ̀ ogun. si àwọn olùkọ́tàn tí wọ́n máa ń kọ́ ìpè ń ṣe ọlọ́run gẹ́gẹ́ pàtẹ́kì ń bẹ̀ báyìí pẹ̀lú yọ̀ǹda pere pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtẹ̀síwájú tó máa wá ìfọ́síwẹ́wẹ́ pápá jùlọ nípa àwọn ogun kọ̀ọ̀kan yìí bóyá níjọ́ tí màmá ní kọ́rọ̀ débẹ̀. wọ́n á máa sàràn ya àwọn ogun tá a nábì wá gbé àwọn èèyàn dìde ẹ̀kọ́jọ ẹlọ́jà báyìí bẹ́ẹ̀ ni àti bóyá lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run jẹ́ àmà bẹ́ẹ̀ lórí dáadáa. والله تعالى أعلى وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان والبدعة واجعلنا من الراشدين اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم يا ستير استرنا بسترك الجميل اللهم إنا نسألك الأمن والأمان في أنفسنا وفي بيوتنا وفي ذرياتنا وفي بلداننا وفي جميع بلاد المسلمين يا رب العالمين اللهم إنا نسألك أن تنصرنا على أعدائك أعداء الدين اللهم إنا نسألك نصرة عزيزة لدينك ولتوحيدك وسنة نبيك في أرجاء العالم يا رب العالمين اللهم حقق إيماننا وارفع درجاتنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم